ẹgbẹ́ lọ wo ní sọ ibùkọ́ táwọn lọ wo kìtáàbù tafsir kìtáàbù tafsir táwọn lọ wo ní sọ ibùkọ́ rí báàbù báàbù lélẹ̀ ẹ ti rí kó lè bá a rọrùn fún yín. وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد tẹ́fà lọ wo báàbù yẹn ń sọ Bukhari àárín hadith yẹn bẹ́ẹ̀ hadith abdullahi ibn abbas radiyallahu anhuma. bákan náà tẹ́fà lọ wo ní sọ muslim amatúrí hadith yìí bákan náà níbẹ̀ tẹ́fà lọ wo ní sọ muslim èyíkéyìí tó bá lọ mbẹ̀ wàá bá pàdé tẹ́fà janna sí kitabul janna wa sífàtì nàìmíhà wa ahliha ẹ lọ sí kìtàbù yẹn ní sọrí muslim hadith mo fẹ́ ká yìí ẹ tún bá pàdé lẹ̀ alijannatu wa sífàtì nàìmíhà wa ahliha báàbù tẹ́sìrì òun náà ni báàbù o fana ìdúnìyà wàbàyánu làhásírì yawmal qiyamah ẹ̀ẹ́rì hadith sanata yìí mẹ́ nínú sọ́yìn Bukhari mo ti dárúkọ ẹ̀ bẹ́ẹ̀ ṣe rí nínú sọ́yìn Muslim mo dárúkọ ẹ̀ bẹ́ẹ̀ ṣe bá pàdé. hadith ni hadith two thousand eight sixty hadith náà hadith two thousand eight hundred and sixty. ó ní حدثنا محمد بن جعفر حدثنا شعبة عن المغيرة ابن النعمان عن سعيد ابن جبير عن سعيد ابن جبير عن ابن عباس رضي الله عنهما قال وانا عبد ابن عباس صحابة يعني تبواتي ما ونصبع قام فينا رسول الله صلى الله عليه وسلم رواية من كاي، رواية صحيح مسلم منكا رواية منه صحيح مسلم منكا بمدار قتل صحيح بخاري bọ́tí ń sọ yín mùsùlùmí wá àti sọ yín mùsùlùmí nǹka yìí. ó dáná sọ pé pé kọ́ọ̀mù fi na rasulullah sallam khatiban bímọ ìdọ̀tún ó ní dẹ́kun sí anábì dìde anábì dìde láàrin àwọn ó wá ń ṣe kí ni ó wá ń ṣe kútùbà fáwọn lẹ́yìn tó ń ṣe wá àti fáwọn anábì wà láàrin àwọn ó wá dìde láàrin àwọn bẹ́ẹ̀ anábì wá ń ṣe kútùbà lẹ́ni tó ń ṣe mọ́ ìdọ̀ tó ń ṣe wá fún wọn. fakọ́ọ̀lù olóòwò wa sọ báyìí pé ya ayúwa náà mo pè ẹ̀yin èèyàn o mo pè ẹ̀yin èèyàn innakum ila Allahi hufatan uratan ìgbé ẹ̀yin èèyàn wọ́n á kó yín lọ́lá kìámọ̀ o wọ́n á kó yín jọ ọba yín ṣùfàtàn tẹ́ẹ̀ ní wọ bàtà tẹ́ẹ̀ ní kíni tẹ́ẹ̀ ní wọ bàtà ìrọ́tàn ẹ̀ ní wọn kankan nínú aṣọ yòó lẹ́mà wà lọ́jọ́ náà lọ búrúlan ẹ̀ ti wá ń bẹ lẹ́yìn tí wọ́n ti kíni tí wọ́n dábẹ́ fún gẹ́gẹ́ bí kíni démọ̀ yóò dá yín nígbà àkọ́kọ́ ó wá sọ bẹ́ẹ̀ abdulhamid abbas ó bá tẹ́lẹ̀ bí wọ́n á sọ hadith yìí tó ń sọ̀rọ̀ yìí àdábì wa mẹ́rin wá fún wa ọlọ́run bá ṣe kí ni àdábì wa mẹ́rin wá fún wa kí ẹ̀rí náà àdábì ọlọ́mọ àyà sọ́dọ̀lá bíyà àyà wa kò wá fún wọn pé kàmá bàdá náà awwala khalqin nu'idu gẹ́gẹ́ bá ṣe dá yín nígbà àkọ́kọ́ àá kí ni àá dá yín padà sí dà náà. bẹ́ẹ̀ bá ti dá yín nígbà kọ̀kọ́ á dá yín padà sígbà yẹn nù ìdù á dá yín padà sígbà yẹn wá àdáni alẹ́ iná Allah subhanahu wa sọ pé eléyìí ìlérí ni lọ́dọ̀ wa eléyìí jẹ́ fún wa na kunna fa'ilin dájúdájú sẹ́ àní nǹkan tá a sọ yìí tá a mú tá a ṣe nílérí yìí à ń a máa dá yín padà tí báyé báyé báyé kí báyé ti dá yín nígbà kọ̀ọ̀kan tó bí sáyé tẹ́ ẹ̀ wá lẹ́ni tó waṣọ tẹ́ ẹ̀ wá lẹ́ni tó wọ bàtà tẹ́ ẹ̀ wá lẹ́ni tó dábẹ́ fún. eléwà sọ́dọ̀ àbíyá ó wá ní àlà àdébà sọ fún pé àlà ẹ lọ gbọ́ o wà inna awwal al-khalaiq kẹ́ ẹ lọ mọ̀ pé ẹni àkọ́kọ́ nú àwọn ẹ̀dá yóòkúta yawm al-qiyamah tí wọ́n á daṣọ bò lálùkìyàmà lẹ́yìn àtàwọn ti dẹ́ndì ní ihò òtọ́ ẹni àkọ́kọ́ tí wọ́n wá daṣọ bò lọ́jọ́ náà Ibrahim alayhi salam Ibrahim alayhi salam òun lẹ́ni àkọ́kọ́ tí wọ́n daṣọ bò lọ́jọ́ náà. Allah àrẹ́wọ̀n tẹ̀síwájú pé Allah ẹ̀sùn wa gbọ́sẹ̀ wa innahu sayujawu birijalin min ummati wọ́n á mú àwọn èèyàn kan wá ní àwọn àlùmọ̀ mi wọ́n á mú àwọn èèyàn kan wá níjọ́ náà níjọ́ ọgbẹ́jà kìyàmà wọ́n á mú àwọn èèyàn wá ẹ̀wò sayujawu birijalin min ummati nínú àlùmọ̀ mi wọ́n á mú ọ báyìí ẹ̀wò gan fayukhadh bihim fayukhadh bihim zaata shimal ó ní wọn á wá gbá wọn mú sẹgbẹ oṣù báyìí ẹgbẹ oṣù náà kíni wọn máa gbá wọn mú sí wọn máa mú ọ wá. fakul anabi sọlá ma olùwọ́n máa sọ pé ya Rabb rí olúwa mi ashabi ashabi àwọn sàábẹ̀ mi lélẹ́yìí jẹ́ ìmúra yìí àwọn sàhábà mi lélẹ́yìí olóhùn máa sọ bẹ́ẹ̀ lọ́jọ́ náà lọ níbi ẹ̀rọ wáyà títọ́ ibùkọ̀rì kò wá ní afhadi ó wá ní kí ni usọ ìhádì usọ ìhádì olúwa sọ ibùkọ̀rì tó sọ pé kàtà àwọn afáwọn ní ṣòro tó ṣàlàyé ẹ̀ wọ́n ní pé kí ni wọ́n ní usọ ìhádì ó wá ní fún tẹ̀sídìr wípé nǹkan tó ń sọ ni pé àwọn sọ̀hábà díẹ̀ ni wọ́n máa mú ọlọ́jọ́ náà lọ́wọ́ naam bọ́ níbi kùsùn ọ̀rẹ́ muslim tí mo ń ká yìí wọ́n náà lọ sọ pé ya Rabb èrò olúwa mi asáàdì àwọn sàádé mi nẹ̀mú lọ yìí fayukọ́l wọn náà máa ma fóun lẹ́sì ànábì ń sọ̀rọ̀ ilé tó ń bẹ láyé o tẹ̀wé gbàgbé o fayukọ́l wọn náà máa fún ẹsẹ̀ ọmọ adéṣe padà pé innaka la tadri ma ahdathu ba'daka tọ́ àwọn sàábì ẹni wọ́n ló tọ́ ṣùgbọ́n ìnagàlà tẹ́jọ́rì mà á. ṣùgbọ́n ìrìn ànábì ò mọ nǹkan tí wọ́n ti dákàlà lẹ́yìn ọ̀gán ò mọ kí ni wọ́n ti dákàlẹ̀ lẹ́yìn rẹ̀ níbi díà. ìnagàlà tẹ́jọ́rì mà á àdásù bàdà ọ̀gán ò mọ kí wọ́n ti mú lẹ́yìn ànábì. Ah. ànábì wa ni. tó máa sọ báyìí tán fakul olóhùn tó wá ní dákẹ́ wọ́n máa tún wá fún ọ létí pé fakul kama qala al-abdu salih olóhùn máa sọ gẹ́gẹ́ bí ẹrú rẹ̀ yẹn bó ṣe ń sọ pẹ̀lú pé kí ni wàkúntù alayhim ó wà lọ mọ́ àyà wa arábìnrin yẹn al-abdu salih kẹ́ bó ṣe ń sọ wípé kí ni wa kuntu alayhim shahida ìrọ̀lúwa mi nígbà tí mò ń bẹ láàrin wọn madum fihim nígbà tí mò ń bẹ láàrin wọn òun ni mò ń jẹ́rìí ní wọn lórí òun ni mo mọ nǹkan tó wà láàrin wọn ló ṣe láàrin wọn ẹ̀wọ̀n kan wa kuntu alayhim shahida nígbà tí mò ń bẹ láàrin wọn sẹ́ẹ̀ madum fihim ni mo ń jẹ́rìí ní wọn lórí ni mo mọ nǹkan tó ṣe láàrin wọn falamata wa faitani ṣùgbọ́n gbà tó ti wá pí tó ti mú mi kó láàrin wọn kúnta anta rọkìbà alayhim ìrẹ Allah subhanahu wa ta'ala ìrẹ lólùṣọ́ lórí wọn nígbà náà ibi ìmọ̀ tó ṣẹlẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn wọn ẹ̀wọ̀n kan wa anta ala kulli shay'in shahid ìrẹ lọ́ba ṣe pé lórí gbogbo nǹkan olùṣọ́ ni ló jẹ́ lórí gbogbo pátápátá. anábìbọ̀ tẹ̀síwájú pẹ̀lú pé ní àyà one eighteen àyà tí mo ń ka yẹn ó sọ́tún máa ìdá one seventeen sí one eighteen àyà one eighteen anábìbọ̀ tẹ̀síwájú pẹ̀lú pé òun á tún máa sọ pé into azibuhum ìrẹ́ Allah into azibuhum tó o bá fìyà jẹ àwọn ẹni yìí fa innahum ibadu ẹrú rẹ lọ jẹ tó o bá fìyà jẹ wọn ẹrú rẹ jẹ wa in taghfir lahum. ṣùgbọ́n tó o bá ṣàmójúkò àmójúkò fún wọn tó o bá torí jì wọ́n tó o ṣáàbù fún wọn fa innaka antal azizul hakim yẹn lọ bá ọ tó fi ń tóbi jù yẹn ọbọ ọdọgbọn. ẹwọn kan sọ́tún máa ìdá ayé one seventeen kọ́ọ̀là àlẹ́gbọ́sẹ̀ tó wá sí pé kọ̀yùkọ́ọ̀lù lì wọ́n á tún wá fún mi ní ẹ̀kọ́ pẹ̀lú pé innahum. لم يزالوا murtaddina على aqabihim منذ faraqtahum àwọn ẹni tá à ń sọ iṣẹ́ ànábì wọn ò yẹ wọn ò gbò lẹ́ni tó yẹ kí ni lẹ́ni tí wọ́n ń bẹ́sẹ̀ sẹ́yìn kú lórí ojú ọ̀nà rẹ̀ ànábì nígbà tó yẹ kí ni tó ti kú láàrin wọn. náà kàmá bàbá pé sọ yìí mùsùlùmí yìí bẹ́ẹ̀ náà ló ṣe wá sọ yìí bùkọ́rí àwọn nǹkan díẹ̀ díẹ̀ ló kọ́ yàtọ̀ ẹ ká lọ wo àlàyé lórí hadithi èmi kọ́ ni màá ṣàlàyé o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ṣàlàyé fún wa pé àní àlímù kan ẹ̀kọ́ wa ká wá ṣàlàyé pẹ̀lú làákàyè wa láyéláyé ànímù kan ẹ̀kọ́ wa ká wá fi làákàyè tiwa ká fi wá tù àtó bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tá à sọ yìí ha subhanallah àwọn gbà pé aláwọ̀ àwọn ti tó láti túkù àní bó ti wà wọn. ìkan tẹ sọ fún mi pé ó ní kíni ó lóun lè gbọ́ kúrò ní ìjà ọ̀sà abẹ mo ní ṣàìtọ́nù ni ọkùnrin. ó ní kíni ó ní èèyàn ní wọ́n èèyàn lòun náà wọ́n á lè ṣàṣìṣe òun lè tún máa ń jù wọn lọ. a ṣàìtọ́ ni ọkùnrin. ojú ọ̀nà bu lélẹ́yìí tí ò sí ẹnìkan náà ló mú ẹ̀tọ́ àdókè jọ nànà. náà ẹgbẹ́ nígbà tí wọ́n ti tẹ̀síwájú mi hadithi àdàbí ni wọ́n máa wọn kan wá lọ́jọ́ náà lọ wọ́n máa parọ́ àfihàdì wọ́n sọ fún un pé ranabi la tadri ma ahdathu ba'dak àwọn ẹni yìí ó mọ ọdún dákà lẹ́yìn rẹ̀ o mọ àwọn àdádálẹ̀ tí wọ́n ti mú wá lẹ́yìn rẹ̀ ànábì ànábì wa ni òun ò ní dákẹ́sẹ̀ òun tó wá sọ kankan kẹrù kẹrù rẹ̀ yẹn sọ kí nìkan tó máa sọ ó wá lọ máyà sọ́tù máyídà wa. wà á kún tó alẹ́ yìí ṣẹ̀yídàn ẹ̀wọ̀n kan máa dún tó fi yìí nígbà tí mo ń bẹ láàrin wọn ni mo jẹ́ olùṣọ́ lórí wọn falamọ tàwa fọ ìtàní ìṣúmọ tó ti pa mí kò láàrin wọn ẹwù kan kúta à ń ta rọ̀kìbà aléhìn wà á ń ta àlàkùnrin ṣe ìṣẹ̀yìn. àdàbí wọ́n tẹ̀síwájú ibẹ̀ là ń lọ àdàbí wọ́n ní ètò àgbébùhùn ìrẹ́ àlá tó o bá fìyà jẹ àwọn ẹni yìí fa iná ìbáradù ẹrú rẹ̀ náà jẹ́ ẹ̀wọ̀n kan wà ń tẹ́gùfẹ́rọ̀ láhùn ṣùgbọ́n tó o bá ṣàmójú kúrò fún wọn kan wọ́n ní kíni fa innaka anta al-azizul hakim tó bá yẹ kó bíjà yẹn ànábì ń sọ̀rọ̀ yìí lẹ́nu tó ń bẹ láyé o ànábì sọ fún wa pé ó sì jẹ́ kó yé wa pé gbogbo bíjà ni kèfèrí lórí àkídà àwọn tani àwọn Muhammad Ali Jabata ànábì jẹ́ kó yà pé gbogbo bíjà ni ẹbọ gbogbo bíjà ni kúfùrù bíjà equals kúfùrù bíjà equals ṣerùkù kó yọ lọ́dọ̀ wọn ni. náà àwa gbé ànábì ló ṣàlàyé kíní yìí fún wa ẹ̀bọ̀n ni bíjà lóòótọ́ wọn sọ pé tó bá dàdí kìyàmọ́ wọ́n máa mú àwọn to wá wọ́n máa sọ́ọ́ la pé àlá ètò àdìbò tó o bá fìyà jẹ wọn fa inom ìbàdàn wà ta fìrọ̀ láhùn ṣùgbọ́n tó o bá ṣàfọ́ àforíjì fún wọn fa anta al-azizul hakim lọ́dọ̀ ànábì tí ó gbéjọba pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. bẹ́ẹ̀ ni màlúù mọ̀ láti mọ̀ bẹ́ẹ̀ pé ẹ bọ́ ǹjẹ́ ṣé a tún lè wá ṣe tààrọ̀ jí fẹ́ẹ̀ tó kó sábà bí tẹ́ tó òun gangan ló mú èsì yìí wá òun gbọ́dọ̀ ṣàlàyé fún wa pé àlẹ́ tó bá kú tó bá kú lórí ẹbọ kò lè ráfò orí kí Allah subhanahu wa ta'ala òun ló wọ́n jẹ́ kó yọ tó tó bá dàrí kí àwọn fẹ́ tó máa sọ wípé àwọn eléyìí wọ́n ti dá bíjà kalẹ̀ wọ́n tó bá a in tu'azzibuhum tó o bá ti yà jẹ wọn fa innahum ibaduk wa in taghfir lahum tó tó o bá ṣàtúnrí jù fún wọn fa innaka antal azizul hakim ìjọ pọ́sibú ǹjẹ́ ó pọ́sibú bẹ́ẹ̀ ẹni kò ń bẹ ló mú ẹ̀sìn yìí wá tó ló pé ó ṣẹlẹ̀ fún wa tí ò sí ìrújú kankan bẹ̀ tó kílẹ̀ ó ṣàlàyé ojú ọ̀nà àwọn ẹlẹ́bọ̀ ó ṣàlàyé ojú ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ tí ò tó ojú ọ̀nà àwọn ẹlẹ́bọ̀ fún wa. ó pé Allah la yaghfiru an yushraka bihi kò ṣàforíjì fún ìjà ọgbọ́n pàpọ̀ mú wa Allah subhanahu wa ta'ala wa màdúnà dáríká límọ̀ yàṣà ṣùgbọ́n tó bá ti ṣe ẹbọ yẹn òun ṣe kí ni òun ní ṣàforí jù fún. àdébò ó wọ́n ṣẹlẹ̀ fún wa nígbà yìí ẹ wo abẹ́ gbé àtijọ́ yẹn àtàwọn ọmọ wọn dájẹ́ ọ̀tà àtàwọn èèyàn yẹn abẹ́ gbé lórí kí ni lórí ayé yàní lórí hadithi sọ yìí Muslim àti sọ yìí Bukhari hadith abdulayi bin abba ànábì ìdẹ́kùn yẹn wa pé àní ẹbọ fẹ́ wọn ò ní ṣàforí jẹ àwọn sọ fún wa pé ànẹ́sàlà yìí pé gbogbo bídíà ní sinmi ni òun lẹ́bọ òun ní kejì. àwọn ènìyàn wọ́n kú lórí ẹ lórí bídíà yẹn bẹ́ẹ̀ wọ́n tún fọ́n lórí pé ànẹ́bí ìyàwó ènìyàn wọ́n kú lórí bídíà. abẹ́ àná o wọ́n ní bí ayé ayé òṣìṣẹ́ nígbà yẹn. ẹ wà pé a àlẹ́ wọn sọ pé ẹ tó ti wọ́n kú lórí ẹbọ nítorí àzíbò tó bá bìyà jẹ wọn fa iná òun ìbàdàn wà á yìn tẹ́gùfẹ́rọ̀ láhùn mo tó bá ṣàforíjì fún ọ subhan ahuzubila ahuzubila kò pọ́sibù kò pọ́sibù subhanallah ẹ wọ pé ojú ọ̀nà burúkú ojú ẹ̀ ojú ọ̀nà tó wá kílẹ̀ pé ojú ọ̀nà tí ò dáa ni kódà ojú ọ̀nà yàtọ̀ sí kí ni ojú ọ̀nà táwọn nàbí gbà fún ọ táwọn sáà dígbà lọ́wọ́ nàbí pẹ̀lú hadisi yìí ẹ pé ojú ẹ̀ síkiri ojú náà wá kílẹ̀ ti ṣe àdá ànájò sí pẹ̀lú wọn. wàlọ́hì ànájò sí pẹ̀lú àwọn bíi àwọn sòhábà ò sí pẹ̀lú wọn àwọn tó ti yẹ wọn ò sí pẹ̀lú wọn tó fi kò sẹ́ni tó tó ọ̀lọ́rọ̀ àkíjà yẹn àfi àwọn nìkan. alhamdulilayi ó ti sọ láìpẹ́ ó ti jẹ́ pé wá pé imam barbahari rahimahullahu ta'ala ó ní imam barbahari kò sí tó sọ bàtà takú akógiya lórí pẹ̀lú àwọn èèyàn rí mo ṣe kí o kí ni o ẹ̀rí ẹ̀rí fún ara ẹ̀ ní ó bá ń kẹ́rò lò ó bá ń kẹ́rò ó nílò tọ́ barbahari náà tó níyà téèpù rẹ̀ wà àwọn ìdí bá fẹ́ o téèpù rẹ̀ là á mọ́lẹ̀ barbahari náà tó níyà àwọn tó máa ń lò ní orùdú ń gbà náà nì ìgbà táwọn wà ń bẹ̀ á ní ẹ́ àwọn àfáà kan náà wà tọ́tù mídíà wọn ọ̀dẹ̀ kí ń bára wọn jà wọn ni wọ́n ń bára wọn jà wọ́n ń bára wọn jà á mọ àwọn ọ̀rọ̀ wa ọ̀rọ̀ pọ̀ wà lọ ọ̀rọ̀ pọ̀ sùn ọ̀rọ̀ dídàn ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ náà tó máa ń parọ́ mọ́ pé kòkòrò yá ṣe sẹ́lẹ̀ ìmùlẹ̀ eid alihilali hafizahullah ta'ala afáṣọ àlàyé téèpù wọn méjì ló wà níbi téèpù wọn méjì tí wọ́n bí wọn lórí jàbàtà wàlá àfáà ni àwọn eléyìí wọn sàlàfíyà o ó ní lẹ́sù nínà sàlàfíyà ti fi ṣe yìí ẹ̀wọ̀n kan kódà ó sọ pé ó ní kódà kíjà àwọn yẹn gan ó lè lídìí wọn síbi kúfùrù ó ti pé ìmá gbé mùsùlùmí tó ṣe kèfèrí ìmá gbé ń kèfèrí pẹ̀lú àdìsá nẹ́bì ó ń lè padà ṣẹlẹ̀ lórí wọn táwọn fúnra wọn di kèfèrí. ìṣàlẹ̀ tó wá nídìí ẹ̀ ó wà ń tòsí méjì náà ẹ̀ka fi yẹn lẹ̀ àwọn ìpè pẹ̀lú àdìsí pẹ̀lú àdìsí yìí ànájì òsì pẹ̀lú wọn o ẹ̀ka lọ òkúta àwọn afáàsọ nínú àwọn afẹ́sì ṣẹ̀wọ́n lọ sínú alẹ́ ìfisọ́ Imam Shafi'i rahimahullah ta'ala pé àbí àbíyásí ló bọ̀ wá mú wa lákàyè pé àdìsí yẹn ń tọ́ka sí bíjà náà kò pé bíjà o ànájì ògbó bíjà sí kékeré ìwọ ẹ̀mí kọ́ o àwọn afẹ́sì ni àwọn tí a gbọ́dọ̀ máa fi ojú orí na wọn láti máa fẹ́rí náà ni àbọ̀ àwọn ẹni yìí àwọn ògbà wọn o wọ́n máa ti dòkó wọ́n máa gbé tá a sẹ́lí mi lálí àwọn máa sọ̀rọ̀ mẹ́ a sẹ́lí mi lálí pé bíjà ẹ má lọ mẹ́lẹ̀ ẹ lọ mẹ́ni tó kù bíjà wà ẹni tó bá bíjà ni kẹfù rí òun ni kẹ mú wọn fún wa sẹ́lí lálí tó ní bíjà ni ẹ̀dẹ̀ tó alábòsí ńlá òun kára kó sọ wa kó bẹ aburú wọn bí wọn. náà sábà lọ wọ kìtàbù lè sọ page one twenty five page one twenty five káwọn náà kókùnrin ẹ̀kọ́ lọ wò ìgbà tí bọ́ọ̀mù ṣàfihàn mú àdìsí tí mo kà ẹ̀ tí wọ́n mú wá tán wọ́n sọ lórí kí lọ́ọ̀ sọ. wọ́n ní pé wọ́n bá wọn àdìsí yẹn bí oṣù mẹ́ta wá papọ̀ mọ́ àdìsí mo kà yìí. àfọwọ́ ni wọ́n yẹ wọ́n ló wá hàn fún wa pé láti di àdìsálà ọkọ anna dhalika lè ti dàda wípé ìrìtìdáàd yanni ìgbésẹsẹ ìdáná bí sọdọ hadith yẹn pé lam yazalu mubtadin wípé ìgbésẹsẹ ìdáná bí sọdọ hadith yẹn lam yakun ìrìtìdáàd kù kò ṣe pé wọ́n bẹ̀rẹ̀ sẹ́yìn kúùnú ẹ̀sìn tá a máa túmọ̀ sí kí ni ìtúmọ̀ sí ti kẹfì orí kọ́ o wọ́n lóhun kọ́ o wọ́n ní nìkan ò lè yìí fún ọ̀rọ̀ ànábì tó sọ pé wà ìnáwó sàyúta bèrèjálí ní ummati wípé wọ́n á mú àwọn èèyàn kan wá nínú àlùmọ̀ mi àbẹ́bí fi tìṣú kí ni àlùmọ̀ ẹ̀. abọ́ni wàlà òkánú mọ̀tẹ́dín abọ́ni wọ́n pẹ́ àwọn ẹ̀ńtà tó mú wá yẹn nínú àdúgbò wọ́n fẹ́ pé kèfèrí ni wọ́n ni wípé wọ́n jáde kúrò nú ẹ̀sìn gẹ́gẹ́ bá àwọn ọmọdé àti ìjàwá tàbí ń sọ ẹ wo wàlá ọ̀gáàlù mùtàdínà àni islam ó tẹ́ tó bá jáde kó onú islam ni gẹ́gẹ́ bí ọmọdé àti ìjàwá tàbí àwọn èèyàn ṣe ń sọ ni lamanu sibu ila ummatihi wọn ní fi wọn sínú inú kiri inú àlùmọ́ ànábì ẹgbẹ́ náà sọ pé sayuda birijali ní ummati inú àlùmọ́ mi abẹ́wọ́n ní wàlá ọ̀gáàlù mùtàdínà àni islam ó ní làmàlúsìbú ìlà ummatihi ó ní wọn ọba ti ṣe kí ni wọn ọba ti ti àwọn èèyàn yẹn sí ni sínú àlùmọ́ ànábì abẹ́wọ́n ní wàlẹ̀ annahu alayhi salam atabil aya wọ́n ní bẹ́tẹ̀ náà àìsí àdébùsùlám ó sọ lọ mọ́ra kan wá fún wa kí láyà náà àdájọ pé wà fi ìyà ó ń bẹ náà yẹn sáré mi sọ pé wà in tẹ́gùsìrọ̀ láhù tó o bá ṣàkóríjì fún ọ̀rẹ́ àlá wà in nàka antal azizul hakim ẹ̀wò àfọwọ́ni sọ́tùmá ida, àfọwọ́ni wàláwọ̀ alìmọ̀ nàbí tó bá gbàdúrà bá mọ̀ ní pé anáwùm kọ̀ọ̀rìjúùnà islam sí pé àwọn tí wọ́n mú wánú àdìsí yẹn tọ́jú níbi díà yẹn tó gbàdúrà bá mọ̀ pé wọ́n jáde kúrò ní islam ni jumlatan ní gbogbo ọgbọ́n dábàá àti bàtà ṣe ń sọ gbogbo níbi díà pápátá ni àá làmà dàkárọ̀ à ànájò ní mú ayà yẹn pa tó yẹ kí ni tó ń ṣe déédéé àlàyé kan. ànágbè ni wọ́n ti kí ló bá ànágbè lọ òun ló ṣàlàyé fún pé màmá ta la ṣe ẹni tó bá kú lórí ẹbọ láàbù fúra ọ̀nà àbí ẹ̀kọ́ ni. nam àbúrò sọ fún pé tọ́jà náà sọ pé wàlá alifan nàbí nàbí fún ẹ̀rọ mọ̀ ni pé anáwó kharijuna alìlì báwọn ẹni yìí wọ́n jáde kúrò ní ìsìláàmù ni gẹ́gẹ́ báwọn oníbíjà ẹ̀jẹ̀ ń sọ mọ̀mọ́dá jẹ̀bàtà àti ẹ̀wọ̀n gan lamá dakaro ha anabi òní kò ní lọ mọ́yà ẹ̀wá fún wa. kò sí mọ́yà ẹ̀wá títà bẹ́ẹ̀ jẹ́ kó yẹlẹ̀ sí wa ní kí àti àgbọ̀ yìí kí torí àti ìyá ẹ̀ àbí anabi ń sọ́kí ni ó takò nǹkan tó ṣàlàyé fún wa ni. tóbi lẹ́gbà anabi sọ́kí ni anabi ń ṣe bẹ́ẹ̀ pípé ó ṣàlàyé ẹ̀sìn yẹn fún wa ní kékeré àwọn sọ̀rọ̀ àwọn yẹ kí ni gẹ́gẹ́ bá ṣàpẹ́ fún wa ànábì ṣàlàyé gbogbo nǹkan pátá mú ọjọ́ náà ó kílẹ̀ báyìí fún wa èyí tá a mú àwọn náà ó ṣàlàyé yékéyéké fún wa tí ò sí dàrú àpò ọkọ mẹ ẹ bá gbé ìmọ̀mù Ṣáàtìrí ọ̀rọ̀ ṣì máa wò lọ tààlà wọn tẹ́ka náà bá lọ gbà bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ dáwọn olùdìrí ṣe ń sọ ni ẹ̀wù kan lámà àtàkàrọ̀ hà kò ní mú ẹ̀ wá ìntàgbìrọ̀ làwù ẹ̀wù kan fa ìnàkà àǹtàlà àfíìsù hakim kò ní ẹ̀bà mọ́yà yẹn wá fún wa ní wàlẹ̀ ẹ̀ bí anamọ̀ mọ́ta alàlùkùfùrì tugbẹ́ tó bá kú lórí ẹ kẹfìrèrí tó kú lórí ẹ bọ́ láàgùfùrọ́ nàláhù àlùbàtà ó ní kò sí àforíjì forúkọ èèyàn láyé láyé láyé láyé láyé láyé. abẹ́gi wà ìnàmà yúrùjá àlùbùfùrọ́ liman lam yukurijuhu amaluhu anil islam ó ní ẹ̀ńtà máa ro kan àforíjì fún òun ẹjọ́ kí ni òun ẹjọ́ pé iṣẹ́ rẹ̀ ò jáde kó kí ni kò jáde kó lù sílá. Likọ́ọ̀lì ta'ala fún ọ̀rọ̀ Allah subhanahu tó báyìí pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Ẹ wá pé ọ̀rọ̀ yẹn wá ti kí ni ó wá clear kẹ́tẹ́kẹ́tẹ́ pé àṣẹ àṣẹ ẹni tó fi ẹ̀sìn yẹn rán ẹni tó mú ẹ̀sìn yẹn rán fún wa àṣé kò nírú ìròrí yẹn àṣé kò nírú àkídà yẹn tí àwọn ọmọ mọ́dà jàbàtà àti àwọn èèyàn ìtọ́jú kí ni tí wọ́n ń pè wá sí. eléyìí tí wọ́n ní kí ni eléyìí tí wọ́n ń dórí àwọn èèyàn ìwòye àwọn alábòsí tó ń gbé àwọn èèyàn àṣà náà nìsan bó pabọ́sẹ̀ tòhábà àṣà wọn bá pabọ́sẹ̀ kó lu irú ìròrí báyìí eléyìí nìyẹn lábala yẹn kàtó fi yẹn kún ẹ̀rí àtọ̀dọ̀ kí ni látọ̀dọ̀ ànábì sáyé mú yẹn wá ni ìsàlẹ̀ àlẹ́ tẹ́lẹ̀ ní ọ̀dọ̀ àwọn sọ̀hábà náà. káwá lọ padà sí ibi tí a ti wá òun náà ní ọ̀dọ̀ àwọn sọ̀hábà ibi tá a parí sí lọ́jọ́ ilé tó lọ òun ní ọ̀dọ̀ Abdullahi bin Umar wípé ó kí n lẹ́yìn ẹnìkan tá à ń pè ní al ibn Yusuf ó kún lẹ́yìn ẹni tápẹ́ ní Al-Hajjaj ibn Yusuf òun nìkan kọ́ àtòrí náà sàhábà tó kírun lẹ́yìn tápẹ́ ní Anas ibn Malik Anas ibn Malik àtàwọn ẹnire ẹnire ẹnire rẹ̀ tí àwọn jàbàtà ò tó bẹ́ẹ̀ níbi tí ayé wọn kó wá gbé àwọn sẹ́gbẹ́ wá gbé àfa àwọn sẹ́gbẹ́ kì í sẹ́gbẹ́ ìkínu wọn. náà àwọn jàbàtà pé tẹ́bá sọ fún wọn pé ìwà àwọn sàábé kírun lẹ́yìn Al-Hajjaj ibn Yusuf tí bá rántí pé àsọ bẹ́ẹ̀ yán náà wọ́n á fi ń ṣe èyí pé eh, <laughs> subhanallah alájà ibùdó ìṣòwò ń ṣe oníbí díà kò kó síbí díà wọ́n ń pààyàn ní ṣe ẹ̀yẹ báyọ̀ fi mi ṣe ẹ̀yẹ lánàá bá ti mọ̀ lọ ságbó wọn nìyẹn wọ́n fi mi ṣe ẹ̀yẹ lágbó. wọ́n tún mọ̀ pé ẹ̀yẹ tẹ̀ ń ṣe yìí a ṣe jọ yín lọ a fa àwọn èèyàn ṣe ẹ̀yẹ ju èyí tẹ̀ ń ṣe yìí ẹ bọ́ èyí àti wọn àjọ kù sí láyọ̀ ládùúgbò wọn dé ìwọ ọgọ mọ. wọ́n tó mọ̀ pé à yẹ̀yẹ́ tẹ̀ ń ṣe yìí ọ̀gá yín ló kọ́ yín àwa ṣe kí ni àwa ṣe tẹ̀yìn lọ. èmi tẹ́ sí èmi tún jẹ́yà lórí àkídá ó yá mélòó ni ló fi lórí àkídá yìí mélòó ni ló jẹ́yà lórí àkídá wọ́n lẹ́kọ̀ọ́ níbi àti ń dìfẹ́ǹdì àkídá burúkú yìí kékèké ọmọ eréke lẹ́yìn yẹ̀ yíyẹ̀ wọ bẹ̀ ni àwa ló ten years níbẹ̀ ten years àwa lò kí lẹ́yìn sí rì kí lẹ́ mọ̀ wọ́n fi ń ṣe ẹ̀yẹ bẹ́ẹ̀ ẹ báyìí kó dùn yìí àná sọ fún ọmọ ní ẹ̀rẹ̀ ẹ̀yẹ tẹ̀ ń ṣe olè dùn mí èmi ń tà ní fún yìí àwọn onímọ̀ ẹ̀gbọ́n oríire ẹ̀gbọ́n lè mú wá fẹ́yìn yẹ̀yẹ́ ẹ̀gbọ́n yẹ̀yẹ́ kọ́ yẹ̀yẹ́ kẹ̀ ìfàwọ̀ tó wà lẹ́yìn ti ju yẹ̀yẹ́ lọ ó ti ju èyẹ lọ tó gbé ẹni tó gbé ọ̀rọ̀ ẹ léwu láti kìámà látàyé ń bì ẹ gbé ọ̀rọ̀ ẹ ti ju èyẹ lọ ọ̀rọ̀ ẹ léwu ṣé ìṣẹ́lẹ̀ mi náà lè ó ní wàláì ó ní ọ̀rọ̀ wọn lè padà débi kúkúrú fún ọ wàláì ó ní bàtà wọn ní yìí ó ní ní ètò kílẹ̀ ó ló ní díà ni wọn ó ní lẹ́sù mínà sàlàfíyà tètè ṣe yìí ó ní wọn ò sí sàlàfíyà rárá àwọn ní àwọn nìkan dẹ̀ ní tẹ bá rí pósítà àwọn tó bá fẹ́ ṣe program wọn máa ní fúrúkọ̀tù nàìjíríà àwọn sùkú gan pé àwọn fúrúkọ̀tù nàìjíríà tó di náà àwa máa wẹ̀rù wá fún wa pé alhajjaj ibn yusuf wípé ó kó sílẹ̀ dáadáa àmú àṣàyẹ̀ríyà náà tẹ́ ẹ bá gbàgbé pé bóyá tún náà sùdà ta ni pé àwọn ìdàkejì ibi dátọ̀ ọ̀rọ̀ fi lọ yanni alhajjaj yusuf náà sì dì ní àṣàlàyé pé kí ni iṣẹ́ wọn àwọn làwọn tẹ́ pé wọ́n kórìíra àwọn ará alẹ́ ànẹ́bì oníbíjà náà ni wọ́n bá àwọn gbogbo àwọn fáìsì lọ́yẹ̀ tán wọn a dẹ̀ mú àwọn ọ̀rọ̀ àmàrí àwọn ọ̀rọ̀ yẹn a mú wa lọ sínú yẹn tá ń pè ní nínú àwọn kútùkù tààrọ̀ júmù tí àwọn afárá aládìí ti máa padà sí sábà lọ́wọ́ biography tó wà ní hadith tẹ́ ẹni báyìí afẹ́mọ̀ ń ẹ̀ sẹ́ni eré ni sẹ́ni taligbàdì sọ lọ́wọ́ ẹ̀ ni àwa dákùtì náà yẹn fa pé síyárú àlámùnúbalà siyaru alamu annubala lilimami zahabi ayika lọ wà dáko pẹjẹ fún wa adáko sí ah, alimami ibn taymiya rahimahullah ta'ala àwọn ọ̀rọ̀ wa nù alẹsídà sọtì mustaqim àtúmọ̀ ọ̀rọ̀ wa nù tí a kọ tí a tún gbajúmọ̀ tá a pè ní minahaju sunna adáko àwọn pẹjẹ fún wa àgbà síbẹ̀ èyí tá a ti kún inú àwọn afáfọ́ ń bẹ lásìkò wáyé táwọn tún fi rìnlẹ̀ fún apẹ́ àní alhajjaj ibn yusuf wa kánà nàṣubì wípé òun náà ó kókó sàkídà yẹn òun ni àfa wa sheikhuna yahya ibn ali alhajuri afidahullah ta'ala àwọn ló jẹ́ khalifa fún sheikhuna mukbil ibn hadi alwadi'i rahimahullah ta'ala àfa wa yemen so àfa yìí àfa yàtọ̀ máa ń lò ní ojú ẹ̀ máa tó bá ń sọ ẹ̀ máa yára àfa súnmọ̀ ní ẹ̀ máa kàtí àyè ṣéwù yáyá òsì lórí àkídà rẹ̀ o ẹ jẹ́ káka ọ̀rọ̀ yìí ẹ gba pé ṣé òyà ya kò sí lórí kíni kò sí lórí àkẹyà kó dàṣẹ pé ìrẹ ọkùnrin tó nǹkan tó ń pa bí ṣe jẹ alhaju rí níbi téèpù kan pé tó dé nǹkan tó sọ ń pa ẹ tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ àfààní wáyà jìbàlẹ̀ ó ti dọ̀rọ̀ yàn fún ẹ tó yẹ kíni kò túbà o ní téèpù wọn ṣùgbọ́n máa ní téèpù yẹn à ṣé kí á ṣọpọ́ tiwa náà ni wàláyé olódo ni wọn o olódo gbáà ni wọn sẹ́bárì kan nù ẹ wá gbẹ́dọ̀kọ̀ ẹ wá lọ mẹ́rin kan tó kéwú tó yẹ neutral person kó máa tù kó máa gbọ́ kó máa tù fún so ilé náà fi ṣe ìrújú fún wọn. ṣìkẹ́ àlàyé orin ó ní pé kó lọ túbà kó mi àkídà yẹn tẹ́ pé òdodo náà máa sọ nípa ẹ̀ lóòótọ́. ṣàyẹ ká lọ wò àwọn àti àfa tí àti ẹnu fatawa wọn alkanzu sẹmi alkanzu sẹmi ìjábàtì an asilati tọ́lábàtì alẹ́ni wàzà ìrì fatawa ṣèkùnà yahya alhajuri volume three tira yẹn volume three tira yẹn page fifty six tí a bá lọ síbẹ̀ yẹ́rẹ́ ara yìí bẹ̀. wọ́n ní ìbéèrè náà ni pé yusọ́lọ halisọ́lọ kọ́lpa man yaf'al bid'a man yaf'al bid'a as-sufiyya. wọ́n ní jẹ́ a lè kírun lẹ́yìn ẹni tó ń ṣe bídà sufi ẹ̀rù kan ǹjẹ́ a lè kírun lẹ́yìn ẹni ṣe kíni ẹni tó tẹ́ bídà sufi bẹ́ẹ̀ lára ẹ̀. imma an nínú kó yẹ pé ó ń ṣe bíjà súfì yẹn pẹ̀lú àìmọ̀kan àwọn ìnáàdìn àbí kò tẹ́ ní ṣe pẹ̀lú àìmọ̀kan ó ti rẹ́ẹ̀rì ó kàn takú náà ni ó kàn gbórí kò fèrè náà ni. wọ́n mọ̀ nípa asọ́bùnì lè hìzí ìyà bákan náà ǹjẹ́ ṣáà lè kírun lẹ́yìn àwọn ẹlẹ́gbẹ́ mọ́ nípa asọ́bùnì lè hìzí ìyà ṣáà lè kírun lẹ́yìn àwọn ẹlẹ́gbẹ́ ẹ̀wọ̀n gan wọ́n fi ṣe kùnà yáyà àlàájú حفظه الله خصوصا أن كثيرا من مساجد الكريم على هذه الحال أفاني يعني أنتم بيبين يعني أنتم أشيالي ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yíláṣí tó wà ní ìlú yẹn sáńpé tẹ̀rín tẹ̀rín yẹn ìlú kan lára àwọn village tó wà ní Yemen tẹ̀rín náà ń pẹ̀lú yẹn ènìyàn bèè pé ìsẹ́lì àwọn ọmọ yíláṣí tó pọ̀ níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ẹlẹgbẹ́ àwọn oníbíjà sùn ti náà jẹ́ máàmù bẹ̀ kí àwa lè kírun lẹ́yìn wọn ìbéèrè rẹ̀ afáwádà àjọwà afáàní nkánà ìdáhù ẹwọ nkánà ìdáhù bídáhù mùkàfírọ àwọn tó bá yẹ kó bá ń bẹ lára ìmáàmù yẹn bídáhù mùkàfírọ bí kí àyè tó jẹ́ títí kèfèrí ẹwọ gan wàṣírkì yáàt tó bá ń bẹ lára ìmáàmù yẹn àwọn ẹbọ àwọn ẹbọ àwọn ẹbọ fama yusọlá kọlfàlì mùsùlùmí àfáàní àlè ah, kí wọn lẹ́yìn sani lẹ́yìn ẹlẹbọ o. قال تعالى فامروا ولا يجعل الله للكافرين على المؤمنين سبيلا ايا صوت النساء وقال اعوذ بالله والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض تلو صوت التوبه ايا سمتوان ثاني وان كان عنده بدع غير متفرع aláwọ̀kọ́ wa nkánà ìdáwó bídá tó mú kà fèrò ẹlẹ́kejì abáni wa nkánà ìdáwó bídá òun gbèrò mú kà fèrò. abáni ṣùgbọ́n tó bá ń bẹ lára irúfẹ́ ìmáàmù yẹn gbèrò mú kà fèrò bídá tí ò kì í ṣe ìdúgbò yẹn sí ni tó sọ̀yàn di kẹsì rí ẹ̀wọ̀n ìfà àbátọ̀ tàlàyé bídá òun mú fàṣíkọ̀tún fàkọ̀ ẹ̀wọ̀n kan ètò pé bíyà èyí tó yẹ kí ni èyí tó kọ̀ sọ̀rọ̀ dípò kí lásán tí ò sí èyí tí wọ́n ti kèsè rí ń bẹ̀ ẹwù kan àfáà ni fama wájà dàda àríkàlẹ̀ mùsọ̀lẹ̀ sunni yàn ẹni tó fẹ́ kírun yẹn kò wá rí ẹni tó jẹ́ sunni tó máa kírun lẹ́yìn ẹ̀yà ni kò rí ìmáàmù ẹni tó jẹ́ sunni tó máa kírun lẹ́yìn rẹ̀ àfáà ni mùsọ̀lẹ̀ kọlùpàpù kó kírun lẹ́yìn ìmáàmù tó ní bíjà lára yẹn bíjà ti kí ni gbẹ́rù kàfẹ́rọ̀ abáni ó kírun lẹ́yìn ìmáàmù nígbà tó bá rí ìmáàmù ẹ̀ díẹ̀ tó ní ẹ̀wọ̀n kan àbúrò ní sọ́làwú ayùsọ́lìyà kọ́lùfà dárí kàlùfà abáni ó sì dọ̀rọ̀ yẹn fún òkú sí ni kó kírun lẹ́yìn onídídí àyẹn tí ó jẹ́ ti kò kíyẹn kó kírun lẹ́yìn abáni wàsọ̀ láti hù sọ̀hìyà abáni irun ẹ̀ lálàáfíà o àwọn yàtọ̀ àti ìdíwákì lẹ́yìn onídídí à àwọn ìjọba ní àbẹ̀kí lẹ́yìn ẹlẹ́gbẹ́ kan rárá àwọn ẹlẹ́gbẹ́ fi wọ́n fi wọ́n ṣòfò ní ṣe kí ẹyà làjú rẹ pé àbá yàtọ̀ sí ọ̀sọ́. kílẹ̀ àbá ni tó bá yẹ kó bá rí súnni kó yẹ kí ni kó kí n lẹ́yìn oníbíjà yẹn tó yẹ kó kí yẹn. àbá ni wà sọ láti wú sọ híhà ẹ wò kán àbí ẹgbẹ́ lábá ni wà sọ láti wú sọ híhà àbá ni ìrún rẹ lálàáfíà lánàá ìgbà kí ni pàmílẹ́rìn èmi àti wọn sọ̀rọ̀ wọn ní onídìkì àti yẹ mùsùlùmí wọn bá pariwo yéé àwọn ṣàgbákò onídìkì àti yẹ mùsùlùmí ní ah wọn làwọn ò gbọ́ rí láyé pé onídìkì àti yẹ mùsùlùmí mo ní ah subhanallah irú àwọn àwọn ẹranko wẹrẹ síbí òun ni kékeré àràjù ń sọ yìí títún kí wọn lẹ́yìn oníkíní onídìkì àti yẹ mùsùlùmí bá síkọ yẹn wà sọ láti wú ah, àbí ìrún kẹfẹ rí tí ó bá ó máa lálàáfíà ni ah, ah. gbogbo pariwo wọ́n wọ́n bí àbúhàdàn lẹ́yìn àwọn ìwé rí náà àbúrò ni ọ̀rọ̀ táwọn sọ àwọn ò dáṣọ o àbúrò ni lè àdínláti nǹkan táwọn sọ pé ẹkùn lẹ́yìn oníbíjà àti jẹ́ jẹ́rù pàṣẹ ẹ̀yìn àbúrò ni lè àdínláti fún àwọn ẹ̀rí ni ẹ̀rí wo ni mínìhà nínú àwọn ẹ̀rí ẹ̀rọ ni kí ni أن أنسا أو أن أنسا أنس ابن مالك وابن عمر أتي ابن عمر صلى يا خلف الحجاج أو غا أو مجدي وكن لي الحجاج ابن يوسف أو أفاني وكان ناصبيا وكان ناصبيا الحجاج ابن يوسف ناصبي أه أبصر أنا sheikhuna yahya ibn ali alhajuri afidawula ta'ala afọwọn yẹmẹ afọ ti kú afọ yìí náà ẹ pè lónìí bíjà o ó ti dọ̀rọ̀ náà lẹ́yìn ó kẹ́ kíni kẹ́ ẹ pè lónìí bíjà tó ti kíni ó ti fi kẹfẹ́ rí ó ti fi rinlẹ̀ sínú islam ẹni tó bá ti kẹfẹ́ rí mùsùlùmí lọ́dọ̀ wọn kẹfẹ́ jáde àbí sheikhuna yahya alhajuri afidawula ta'ala ó ti kí kèfè rí sínú mùsùlùmí ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ yín afẹ́gbọ́ o àṣìfẹ́mọ̀ tó wá kí lóòótọ́ olódodo ni ìyàní ta lọ́mọ̀ náà ni pé inú àwọn kan tó ń bẹ láyé tó jẹ́ pé yọ wá pé alhajjaj ibn yusuf pé ó kó sí akíyàtú akíyàtú náà síbá òun náà ni afáwàṣẹ́ pé ibn ali alhajuri afidawulata so eléyìí báyẹn. ẹ̀rẹ́kẹ́ tí mú àlàyé wa lọ́sọ̀rọ̀ Abdullahi bin Umar ẹgbẹ́ Abdullahi bin Umar yìí ọ̀rọ̀ yà wọn lọ́dọ̀ sí ẹ̀ gidi gan ni tó bàa ń tẹ́gbẹ́ Abdullahi bin Umar ńlọ́mọ nínú sọ̀hábà tó ń gbógun ti bídíà gan tọ́mọ́tò tọ́mọ́tò sí ká wọn nínú wọn ni so òun orí pọ̀lọpọ̀ bídíà gan òun orí pọ̀lọpọ̀ bídíà gan lásìkò ẹ̀ ẹgbẹ́ tó lọ wo asaru asaru yẹn wà ní bẹ́ẹ̀ hàkì ó wà ní kíni ó wà ní bẹ́ẹ̀ hàkì. Ah. asaru sọ̀hí ni asaru sọ̀hí kódà tí wọ́n bá lọ sínú tíra yẹn tíra yẹn gbogbo ọlọ́ni tíra yẹn wọ́n fi tíra yẹn ní ìlànà nàkìyà alágùn láti tafsir ìlànà nàkìyà alágùn láti tafsir page one ninety four ní tíra yẹn tíra yẹn wà lọ́ọ̀yì àbátọ̀kọ̀ tíra yẹn àbúgbà wùlọ́ta abùnà àìlẹ́yìn wọ́n pè é pàpà yẹn ní abùnà àìlẹ́yìn student sheikh mukbil ni bákan náà student sheikh nasiruddin al-albani òun ní tàǹsọ̀ yìí àpá wà ní egypt àpá sunna ní tó lè kókó gidi gan lórí àwọn oníbíyà àpá yẹn wà kọ tíra yẹn wọ́n pè tíra yẹn ní ìlànà nàkẹ́ alágbèlá tẹ̀sí wọ́n kọ tíra yẹn lórí àwọn jàmbá tani ṣùgbọ́n ẹ máa wo ẹ máa wo òjòrò ha alágbèlá ọ̀bì àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn wọn kéwú pọ̀lá àwọn ló máa ń bá wọn jẹ wọn àwọn tó ń bá sọ̀rọ̀ lánàá mú wá ogun wọn wọ́n yẹ kọ̀ tó wo pé tẹ́lẹ̀ tó tó dá tó lè dá sí àkànú ìfẹ́ tàbá ìbá sọ náà ni wọ́n máa ní à ẹ̀rí náà ń tẹ̀lé ẹ̀rí ló kà wá àwọn òtẹ̀lé yọ̀ àwọn òtẹ̀lé yọ̀ bàtà ẹ̀rí ló kà wá ẹ̀rí ló kà wọ́ ṣé ìwọ lè dá sí àkà ṣé ìwọ ń bẹ̀rẹ̀ ni yóò dá sí àkà ni ẹ̀rí ló kà yìí ànágbà wọn sọ fún mi pé wọn ní à ẹ̀yin bàtà yìí wà ń bẹ jàbàtà lẹ́yìn tẹ̀lé ẹ̀yọ tẹ̀lé rí mo ní à subhanallah jàbàtà làwọn ń tẹ̀ bàtà wà ń bẹ àwọn tẹ̀lé rí wọn ní gbogbo eléyìí rújú tá bàtà wà ń bẹ ẹ bá àwọn afílẹ̀ bẹ́ẹ̀ yìí ni wáyé máa ń sọ́ngbà nìyẹn máa ní mo wà á dìfẹ́ǹdì jàbàtà o ẹ̀sìn àlọ́ mo wà á dìfẹ́ǹdì wáyé máa ń sọ́ngbà náà a máa ń tọ́ra wa ń gbà náà àwọn àti àwọn àti fúlànù máa ń wọ́n á rẹ̀ gbàgbé rẹ̀ àwọn eré ọmọdé lè yà wá ti ṣe gbélé pàtì ní ọ̀nà yìí débẹ̀ ah! ẹ ṣe sùúrù ẹ káṣá rẹ̀ bẹ́yìn. náà ẹ jẹ́ tó lọ wo asar abdul ibn umar ẹ jẹ́ tó wá pé àṣàwọn sàbẹ̀ yìí bọ́ká bọ́tẹ̀ kù lọ wọn. adísì yẹn wà níbi tí mo dákọ yẹn o n tí àyẹn wọn ní èyí lánàá nà kí alágbèrè tẹ̀síyà bákan tí a bá lọ sínú ìpìlẹ̀ hadith yẹn tó fara ẹ̀ ó wà nù bẹ́yà kìyẹn mo ti sọ tẹ́ bá lọ sínú bẹ́yà kìyẹn ní volume three tíra yẹn volume three tíra yẹn hadith one twenty two ẹ máa rí afárò yìí lẹ̀ náà wọ́n ní anáfi náfi mọ́lá ibn umar kọ́ọ̀lù sọ́ba yìí pé kánà ibn umar yusallim ala al-khashbiyya kana ibn umar yusallim ala al-khashbiyya wal khawarij wọ́n ní ibn umar ó máa ń sálámà ó máa ń sálámà táwọn al-khashbiyya àwọn ẹgbẹ́ kan ni wọ́n tẹ́tẹ́ wọn tún wà nínú àwọn ẹgbẹ́ àwọn rọ́fúrọ̀ òun àwọn al-khashbiyya ó ní àwọn ẹgbẹ́ ìwádìí wọ́n ní ibn umar fi máa sálámà sí wọn wal khawarij ó máa tún sálámà táwọn al-khawarij ẹ̀wọ̀n kan Ibn Umar ó máa ń sáláwà sáwọn ẹgbẹ́ al-Hizbiyya bákan náà tún kíni ó tún máa ń sáláwà sáwọn al-Khawarij ẹgbẹ́ tẹ́yìn bá sáláwà sáwọn ẹlẹgbẹ́ kan lé ní ṣe sáláwà sí wọn àdá kèfèrí ni ẹ kílé tí mo fi jẹ́ kèfèrí òun sáláwà tó níbi jà ah subhanallah kílé tí ní ẹ̀sìn kèfèrí náà nìyẹn ni ah a ní Abdullahi ibn Umar sáláwà sáwọn Khawarij ẹ̀rẹ̀ ẹ̀gbọ́n ni yusalli alalkhosbiya walkhawari ó máa ń sẹ́lẹ̀mọ̀ sí wọn àwọn alkhosbiya walkhawari ẹ̀wọ̀n gan ó ní wàwúrì yẹkùtẹ̀tìlún àwọn ẹgbẹ́ méjì yìí wọ́n máa ń bára wọn dàgbọ́n wọ́n máa ń bára wọn dàgbọ́n ẹgbẹ́ àwọn ẹgbẹ́ yẹn náà àwọn ti jẹun yìí tó ń bọ̀ bàrà káàkiri yẹn ẹgbẹ́ tó ń bára wọn jà tó ń yà lára wọn èmi fẹ́ jolórí tó ń bára wọn máa tó pín ara wọn wọn tó ń bára wọn jà lára àwọn ẹlẹgbẹ́ lára àwọn oníbíyà àwọn àwọn ẹgbẹ́ yìí tẹ wàhùn yẹkùtẹ̀tìlún wọn kọ́ máa ń bára wọn jà nínú wọn máa lọ bá wọn lẹ́yìn tó fẹ́ parí ìjà láàrin wọn àwa sálámà sí wọn kí ló máa ṣe wọ́n ní pàkọ́ọ̀l nínú wọn máa sọ fún wọn pé ẹ̀yin tẹ̀ ń bára yín jà yìí ó ní mọ̀ńkọ́ọ̀là háyà alásọ̀là ẹnikẹ́ni nínú yín tó bá pè wá pé ká wá kírun ayára sọ́dá tó gbà ká wá kírun ó ní ó ní àjẹpù ó ní àmọ́ àjẹpù rẹ ìkọ́nù yìí èyíkéyìí nù yìí tó bá ti ká wá kírun àjẹpù rẹ ọmọ kọ́ra ayé alàlùfàlà ẹnikẹ́ni tó bá gbé ayé alàlùfàlà ẹ wá kírun àjẹpù ó ní èmi máa jẹ́ pé ó tọ̀ ń nù yìí kí ló dé ń bára ń jà wọ́n mọ̀ tó ra ayà kọ́tìlì ayà àlà kọ́tìlì àkíkà ẹni tó bá tó wà kó yá o ó yẹ ní ká lọ pa ọmọ ìyá rẹ ká lọ pa alimuslim tó jẹ́ mùsùlùmí ẹ̀wọ̀n kan ẹ̀wọ̀n kan ó ti di mùsùlùmí rẹ̀ kan wọ́n mọ̀ tó ra ayà àlà kọ́tìlì àkíkà alimuslim tí kan ní bá tó ẹ̀ka wá kírun á dáhùn ṣùgbọ́n tí kan ní bá tó ẹ̀ka wá pa ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí kúlùtùlà ó lọ́ òun ò ní dẹ́pẹ́ yẹn ṣùgbọ́n tí wọ́n gbà káwá kírun á dẹ́pẹ́ yìí ṣùgbọ́n tí wọ́n gbà wá máa pọ̀ wọn yá yín á ò ní dẹ́pẹ́ yìí o ẹ̀wọ̀n kan rọ̀wá wú al-Bayhaqi Imam Bayhaqi gba hadith lè wa hadith sahih gẹ́bí Ibn Aynayn tani sílẹ̀ ṣe mọ́kúbí àṣẹ sọ́sà Albani gẹ́gbọ́n àwọn pé àṣẹ àbúlá ibùdó mọ́ọ̀rù fẹ́ẹ̀ àti ó là kó bí ó bọ́ bọ́sẹ̀ kó bí àkídà àwọn ẹni yìí. náà nítorí àsìkò ẹ ká parí ẹ̀ sí tákàtúkò bá ṣe wà. náà ẹ ká lọ wo hadisi agbé gbogbo iṣẹ́ tá gbogbo àdìsí àwọn látàkùn látọ̀dọ̀ àbúrò àbúrò ọmọ rẹ̀ àìpé iṣẹ́ ni ó ń fiṣẹ́ ṣe ní pé mùsùlùmí ni mùsùlùmí ni mùsùlùmí ni ẹni ká lọ wo ọ̀rọ̀ tó sọ̀rọ̀ gà ẹ̀wù gan. àti bẹ́ẹ̀ mọ anisa abe sọ̀hábí yunjẹ̀lì sàbí ẹsẹ̀ pé gbogbo ẹ̀ làmà ńlá lùmọ̀ yìí àbí àbàtà lẹ́jú olùgbàdà ìbùnú ọmọ ọgbọ̀n níbi níbi gbogbo ìtì bíbí àná àbí mọ̀mọ́dá jàbàtà àbọ̀ gbọ́ bíbí àyẹ̀jọ àbúlá ìbùnú ọmọ ọgbọ̀n ni àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ àwọn náà ò ní fẹ́ sọ bẹ́ẹ̀ wọn ò ní fẹ́ sọ bẹ́ẹ̀ màá ti sọ bẹ́ẹ̀ nà wọn làwọn lè tú àyà kúrán jàun tàbí lọ wọn ti sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tí làákàyè bá dóore tí làákàyè yẹn ṣàìtọ́nù tí fọwọ́ bọ̀ làákàyè yẹn ṣàìtọ́nù tí tọwọ́ bọ̀ làákàyè yẹn kò gbọdọ̀ bá kí ni kò gbọdọ̀ sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ ká lọ wo ọ̀rọ̀ tábìlì ẹ̀mí ni mo sọ wípé bídíà tó ń kọ̀wárì kí ni bídíà ń kọ̀wárì kí ni àwọn khawarij ìpìlẹ̀ bí àwọn khawarij jọ ni alkhuruju ala al-a'imma alkhuruju ala al-a'imma ìjáde kú lábẹ́ kí ni lábẹ́ àṣẹ olórí tolórí yìí a tú béèrè àtàṣe fún a tẹ̀lé mọ́ a bọ́ọ̀sì lẹ́nu mọ́ ìpìlẹ̀ wọn nìyẹn àìgbà má dìsọ̀ wá fún wa àdìsí ìṣúlẹ̀ kọ̀wé sí ìrọ̀lẹ́ ìtọ́kọ̀yà kan ráì pé ẹni àwọn tó kọjá tó kọjá ìlànà bí lórí òun náà ní sọ kò ìṣirò òun ti gbé ànábì kan bí ànábì kò kò pé kékeré rí bàbá ànábì sọ fún wa pé bàtà bàbá àdébàbẹ pa nínú òun kírun àwọn aṣàlàyé yẹn náà fún wa o ànábì ni kèfèrí ń kírun à kèfèrí ó ń kírun sàbí ìsọ́n tó pé ẹ̀rọ ànábì àbẹ́lẹ́fẹ́lẹ́ tó ń kírun tí nǹkan tó wà nù ẹ lọ́kùn ẹ̀ tó ń sọ nǹkan tó ò sínú ọkàn ẹ̀ ànábì pé wọn ọ̀rọ̀ mi kí n máa ṣẹ́ẹ̀kì ọkàn àwọn èèyàn ó jà ń kírun ó yẹ kó ṣàlàyé ìrọ̀mà báwa náà sotiye náà àwọn ẹgbẹ́ abúlé ìbùnú wọn wáyé kó yà pé ká jáde kúrò lábẹ́ àṣẹ olórí ó ní kò ń ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ kílẹ̀ pé gbogbo pátálága tó dídí àní àwọn táwọn sọ̀rọ̀ yìí mo má dájú jàbàtà gbogbo ọlọ́pàá tó dídí àní alùpùpù rújú alàlàyé òun lọ́dọ̀ pé ọmọdé àwọn ẹlẹ́gbẹ́ yẹn oníbíjà ni wọ́n kí wọ́n ṣe wọ́n ń jáde lé àwọn olórí lórí ó máa sọ dáadáa òun náà gbàgbé kí ni òun náà gbàgbé bíjà ni ẹ ká wà láyé tí àbúrò àbúrò sọ lórí ẹ̀. sábàlọ́ wo musnad imam ahmad musnad imam ahmad sábàlọ́ sí volume volume five ṣe ra musnad imam ahmad volume five ààrẹ àdìsí mọ́ká yẹn bẹ́ẹ̀ sábàlọ́ sí volume four ààrẹ níbẹ̀ nínú volume five hadith yẹn ni hadith five thousand seven hundred and nine nínú volume five musnad al-imam ahmad hadith yẹn ni five thousand seven hundred and nine nínú ti volume four hadith yẹn ni five thousand and eighty-eight five thousand and eighty-eight ẹ jẹ́ ká padà síbẹ̀ kọ́ lọ wò mo dá mo dá gbọ́dọ̀ tó ti máa rí fún ọ. Naam. كيف ló كي náà حدثنا عبد الصمد ابن عبد الوارث حدثنا صخر النافي نافع وصفاي بي أن ابن عمر عبد ابن عمر جمع بنيه حين انتز حين انتز أهل المدينة مع ابن الزبير وخلعوا يزيد ابن معاوية wọn ní abdullahi bin umar ó kó àwọn ọmọ rẹ̀ jọ àtàwọn ará ilé rẹ̀ nígbà táwọn ará ará mọ̀dínà tí wọ́n pàdé àkókò pẹ̀lú tani ẹnìkan tó ń pè ní ibnu zubair ibnu zubair wọ́n pàdé àkókò pẹ̀lú ẹ̀ wà kọ́lá ọ̀hún ibnu muawiya wọ́n yẹ kí ni wọ́n á jáde kó lábẹ́ àṣẹ olórí ìgbà yẹn táǹpẹ́ ní Yezidu ibn Muawiya ó jẹ́ ọmọ tani ọmọ Muawiya ọmọ Muawiya abúlé àbí Sufyan òun jẹ́ orúkọ tẹ̀ ń jẹ́ Yezidu ibn Muawiya àwọn ará àwọn ìdílé aláṣọ yẹn pẹ̀lú ibn Zubair wọ́n yẹ kí ni wàhálà ọ̀hún Yezida ibn Muawiya wọ́n jáde kó lábẹ́ tọ́ wọ́n yẹ kí ni wọ́n ṣe kùrúùj àlẹ́ yìí ẹ̀rù kan. nàbà wọ́n ṣe bẹ́ẹ̀ ibi ìwọ́n wáyé kí ni wọ́n káwọn ọmọ rẹ̀ jọ àtàwọn aráàlẹ̀ rẹ̀ fakọ́l ló bá sọ báyìí pé iná dádájọ́ àwa o kọ́dìbà yá na ádà rọ́jù àṣebéyà fọkùnrin yìí pé àá máa tẹ̀láṣẹ rẹ̀ àá máa gbọ́ ọ̀sí lẹ́nu ẹ̀rù kan bíbẹ́yìn láì rọ̀ṣùlì lórí bẹ́ẹ̀ àtàlá àtòjíṣẹ́ àṣílé lórí o ó sọ àwọn ọmọ rẹ̀ lọ́jọ́ náà lọ́wọ́ ó wá ní wà ní ní tẹ̀mí tó rọ̀súlà lọ́yìn sọ̀rọ̀lá sọ̀lá yọkù èmi tẹ́ rí mo gbọ́ tí òṣìṣẹ́ ọlọ́sùn àtàlá tó sọ báyìí pé alùbọ́ọ̀dẹ̀rù oníjàmbá yóò sọ mu láwùlé wa òun yàmọ̀lì kìyàmọ̀ wọ́n máa ta àṣíá fún lálẹ́ kìyàmọ̀ oníjàmbá kí ló ń jàmbá náà ta ló ń jàmbá náà ẹni tó tú déyà níbi àdìsí aṣáláyé fún wa o. alugọ́ọ̀dì òun wípé òun gbọ́dọ̀ tánà bí sọ báyìí pé oníjàmbá tẹ̀ yóò sọ̀bù lahùn liwáwù yàmù kìyàmà wọ́n á ta àti àfún báyìí láti kìyàmà. fayukọ́ọ̀l wọ́n máa sọ báyìí pé àádìyí gbọ́dọ̀ tó fìlà àti àtẹ̀rí yìí òun ni ìjàmbá alágbájá tó mẹ́láyé ìjàmbá tí lábájá ṣe nígbà tó mẹ láyé òun eléyìí o wọ́n máa sọ bẹ́ẹ̀ lójú ọ̀nà lọ. ó wá ní wà ìnà min aadọ́min gọ́dọ̀ ó wá ní dájúdájú nínú ìjàmbá ìṣe ìjàmbá tó fi tóbi jùlọ ẹ̀wọ̀n kan ó ní nínú ìṣe ìjàmbá tó fi tóbi jùlọ ẹ̀wọ̀n kan ó wá ní ilá ayẹ̀kú náà al-ishraku kan illa an yakuna al-ishraku billah ṣùgbọ́n tó ti pé ìjàmbá yìí fi ń tóbi jù lọ ó ní illa an yakuna al-ishraku billah ṣùgbọ́n kò tọ́ bọ̀ ẹ̀wọ̀n gan ó ní ṣùgbọ́n kìíní ṣùgbọ́n kò tọ́ bọ̀ tó ń tó fi ń tóbi jù lọ ẹ̀wọ̀n gan ó lóun lọ́nà kìíní ó ní kìíní ìjàmbá náà an yubaya rajulu rajulan ó ní kí ọkùnrin kan kó ṣe déyà fún olórí kan alàbẹ́yìn láì wà lórí bẹ́ẹ̀ àti Allah subhanahu àti òjíṣẹ́ súnmọ́ yẹn ń kú sàbẹ̀ àtàwù lẹ́yìn ìgbà yẹn tó ṣe bẹ́ẹ̀ tán ó wá tú bẹ́ẹ̀ yẹn pé bẹ́ẹ̀ tó ń ṣe òun jáde kó lábẹ́ bẹ́ẹ̀ yẹn òun ò fẹ́ tẹ̀lé àṣà olórí yẹn mọ́ ó ní ìjàmbá tó fi ń tóbi jùlọ ni o ó wá ní ṣùgbọ́n kò ṣe kí ni ṣùgbọ́n kò tẹ̀ ó wá ní fala yàkùlà anna ahadu minkum ẹ̀yin ọmọ mi ẹnìkankan yóò gbọdọ̀ ṣe kí ni ẹ jáde kó lábẹ́ àṣẹ Yazid ibn Muawiya o wàlá yusurifana ahadu minkum fi hada al-am mo ò ti gbọdọ̀ rẹ́ nìkan ní yín táwa ti kí n táwa ṣàṣejù ní àlámọ̀ tó ṣẹlẹ̀ yìí fitina tó ṣẹlẹ̀ yìí lásìkò yìí mi ò gbọdọ̀ rẹ́ nìkan ní táwa ṣe kí ni táwa ṣàṣejù mẹ́ẹ̀ ẹ̀wọ̀n kan fàyàkùnù sọ́yìn la mọ̀ fíìmà ni ọ̀bẹ́ ìlẹ̀kùn kó wáyé ni láṣẹ òǹpinya láàrin èmi àti ẹ̀ yàrá láàrin èmi àtẹ̀ntó bá yẹ kí ni àtẹ̀ntó bá ṣerú àṣẹ Yazid bun Muawiya tó jẹ́ olórí ìgbà náà. bákan náà bá ti lọ wo ìwáyà kejì tí mo sọ pé ní volume four ẹ̀ tún bá bẹ́ẹ̀ náà tó yẹ kó yọ wa pé ó ní wà inna min a'zamil ghadri nínú ìṣèjàmbá tó fi ń tóbi jùlọ olóhùn náà ní kíni illa an yakuna al-ishraku oníṣègùn kò sí kíni kò tó ẹbọ ẹ lọ wo àfáà wa Ahmed Shakir rahimahullah ta'ala iná afa aladis àwọn wọn ṣe kíni àwọn ọ̀rọ̀ ṣe tàkìkù musnad imam ahmad yìí wọn jẹ́ kó yọ pé hadith yẹn hadithun sahihun wọn wá ní ọ̀rọ̀ tí abdullahi bin umar sọ yẹn wọ́n ẹgbẹ́ àbí àbíásí ló tún pé ńlá ayẹkùn náà lè ṣọ́kùnbẹ̀lá tó kò tẹ́bọ ni wọ́n ní ìtumọ̀ ẹ̀ náà ni kí wọ́n ní wàkọ́ òlùhù wọ́n ní ọ̀rọ̀ àbúrò tó sọ báyìí pé allah yakuna al-ishraku billah níbi ìwáyà mi ó ní illa an yakuna al-ishraku billah àfààní yaani ìtumọ̀ ní kíni ba'da al-ishraku billah ba'da al-ishraku billah pé ìjàmbá tó tún tóbi jùlọ lẹ́yìn kíni lẹ́yìn ìdá orúkọ mọ́ allah subhanahu kó wá padà sí kíni kó wá padà tú gbéyà yẹn kó wá padà tú pé àníṣe ẹni kó padà sí kíni kó padà jáde kó lábẹ́ olórí yẹn wọ́n ní ìjàmbá tó fi tóbi jù lọ ni ṣùgbọ́n kò kíni ṣùgbọ́n kò tó ẹ ẹbí àwọn ọmọdé àti jàmbá ta jẹ́ bí wọ́n ṣe ń sọ jẹ́ bí wọ́n ti sọ àwọn pé àti àwọn sàhábà àṣẹ àárín wọn tí wọ́n wà lórí àkídà yìí àárín pé gbogbo pápátá wọn bọ́ pa wọn fẹ́ kó irú àkídà báyìí kó ní irú ìròrí báyìí. àdìsàkàtọ̀ yìí ó tún darí àwọn sọ̀rọ̀ bó ṣe mọ bó ṣe mọ ìdájọ́ bíjà òun ló sọ yìí. kí wọ́n tó bá a fèsì lórí eléyìí Abdullahi bin Umar ó jẹ́ kó yà pé àṣé ìjáde kúrò lábẹ́ olórí ìjáde kúrò lábẹ́ àṣẹ olórí lóòótọ́ ìjàmbá tó tún tóbi jùlọ ní àfáà ní kíni ó ní illa an yakuna al-ishraku billah ó sì mọ́ pé kí n tó ọ̀tọ̀ o tó ti pé ó jẹ́ aburú ńlá tó tóbi tá àgbọ̀dọ̀ ṣe jẹ́ pé àwọn amúsùlùmí náà àwọn ọmọ ìlú wa àwọn àdìgbà ìlú lé táwọn máa ṣe oríṣiríṣi lórí iná òsínú mọ́nájú àlè sunnati ìjọba eléyìí ni tí a tó sí ní àṣálẹ́ yìí tí Allah subhanahu tú ṣọ́ ẹ̀mí wa tó dé mi wá sí èyí tí ó ń bọ̀ bẹ́ẹ̀ kọ́ lànà ni insha Allah so a tún mú ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé wa lórí ọ̀rọ̀ tá à ń bá lọ yìí kí ó bá lè kílẹ̀ sí wa pé àní ojú ọ̀nà yìí ojú ọ̀nà àánú ni o ojú ọ̀nà tí mùsùlùmí gbọdọ̀ tọ̀ ni ojú ọ̀nà tí yẹn gbọdọ̀ sá fún ni òtí ọ̀sẹ̀ wọ́n ṣe kíni ìyẹn gbọ́dọ̀ sá gẹ́gẹ́ bí ìyànjú ṣe gẹ́gẹ́ bí ìyànjú ń sá fún kìnìún ìyàwó tẹ́ bá kìnìún tẹ́ tu gidi gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun ni ó gbọ́dọ̀ jẹ́ fún mùsùlùmí fún ojú ọ̀nà tí àwọn ṣe lára yìí kí Allah subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbọ̀nrẹ́ eré tí a sọ ju bí a ti sọ lọ kí ó ṣàforíjì ẹni tó sọ àti àwa tí a gbọ́ kí wá jẹ́ kí ó ṣe àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ wa àtàwọn tí wọ́n tún gbọ́ àti àwọn tí à ń ṣe àlàyé lórí wọn yìí kò ní pé à ń ṣe àlàyé látàrí pé láti fi lé wọn nílò kó sẹ́sì kọ́ là wà lọ́ọ̀yì oríire rẹ̀ wá fún wọn oríire rẹ̀ wá fún wọn sọ̀tàlá kí ó lù sábà bí oríire fún wọn àti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik pé ṣé ó jọmọ ẹ̀ fún àwa àtàwọn lẹ́yìn ìmáàmù kí á ké sọ́tún fàtìhà so ẹgbẹ́ mi ṣàlàyé náà pé lóòótọ́ pé èyí tí jọmọ ẹ̀ ní àtàwọn lẹ́yìn náà ní ká ké sọ́tún fàtìhà èyí tí ẹ̀rí wà fún nìyẹn lóòótọ́ àwọn afáṣe ìyapa lórí ẹ̀ àríwá àwọn tó bá pé kìrọ́tì imam ó ti gbé kẹ̀rọ à àwọn tó wà lẹ́yìn nínú wọn náà ni àfáwà ṣẹ́kọ̀ọ́ náà náà ti ní àlùdáni ní bákan náà Imam Ibn Taymiyyah àwọn ọ̀nà lọ́síbẹ̀ ṣùgbọ́n àrípẹ́ àpàdà àárẹ̀ àwọn ẹ̀rí tó pọ̀ lórí eléyìí so àdìsí wọn gbára lé òun náà àdìsí túnú àdìsí àbúrò rẹ̀ rọ̀ yẹn ṣùgbọ́n nígbà tó sọ̀rọ̀ yan bẹ̀ àṣẹ tí mo ṣe díẹ̀ jọ́nà ni pé mo ní pé ọ̀rọ̀ Abu Hurairah òun ni ọ̀rọ̀ yẹn pé bàbá padà yá pé ànábì wa kọlu sùn sọ làwọn èèyàn tó kéré yàn nẹ́bí mọ̀ ọ̀rọ̀ yẹn ìbára yẹn gangan mo sọ jọ́nà pé ọ̀rọ̀ àbúrò rẹ̀ ni mo sọ ọ̀rọ̀ àbúrò rẹ̀ rọ̀ ọ̀rọ̀ ìmáàmù zuhuri ọ̀rọ̀ ta ni ìmáàmù zuhuri òun ni ọ̀rọ̀ yẹn mo sọ ọ̀rọ̀ àbúrò rẹ̀ rọ̀ tó ti yé so àwọn afárá ti máa ń pè ní mursal ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn lásán ìbára yẹn lásán ibi láti jọ́nà ni wọ́n ti máa kéré yàn nẹ́bí mọ̀ tó ti yé ọ̀rọ̀ yẹn láti bí ọ̀rọ̀ yẹn tó fi débi parí wọ́n máa ń pè ní mursal sotiyensi wà hadith mursal la yustajju bi so hadith mursal wọn kì í lò láti ṣe láti ṣe ẹ̀rí so èyí tó clear tiwa náà ni pé kí atúlẹ́yìn ìrangẹ́rẹ́ bí hadith sí ó fẹsẹ̀ sílẹ̀ lórí ẹ̀ tí àwọn àwọn afáàlẹ́ lọ síbẹ̀ ìlú náà ni imaamu Bukhari rahimahullah ta'ala wọ́n lè kọ̀ síra lórí ẹ̀ alukero atu khalfa imam àti àwọn afáàmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so abẹ́rẹ́ sọ̀tàlá kí. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله